Links TV, the leading experience. bẹ́ẹ̀ ṣe ń wò wá lórí YouTube àti Facebook wa Links TV lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn eléré ìbílẹ̀ fún ti ayẹyẹ tòní láti ilé ẹ̀kọ́ ọjọ́ high school àwọn ni wọ́n ó ṣe eré ìbílẹ̀ lákòókò tàwáì pẹ̀lú ìlù orin àtijọ́ ìbílẹ̀ tó dùn ún wò lójú lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ẹ ṣeun tẹ́ ń wò wá ẹ máa bá wa ká lọ. ìjó ìbà o ìbà o àwa ṣe bá a ká wá a tó ṣe eré. ìbà o ìbà o ìbà o àwa ṣe bá a ká wá a tó ṣe eré. fẹ́mi ṣe ìbàrẹ́ láṣẹ o ọmọ láyé ìbàrẹ́ láṣẹ àwọn bá mi ṣe ìbà yín láṣẹ o ọmọ lẹ́yẹ ìbà yín láṣẹ kẹpẹ́ láyé kẹtùlá láfíà o kẹpẹ́ láyé kẹtùlá bígì ìgùn o gbogbo ilé ìbà yín láṣẹ. gbogbo ilé ìbà yín láṣẹ o gbogbo ilé ìbà yín láṣẹ gbogbo ilé ìbá yín láṣẹ o gbogbo ilé ìbá yín láṣẹ. kẹpẹ́ láyé kẹ̀tù làlàáfíà kẹpẹ́ láyé kẹ̀tù lẹ́mí gígùn gbogbo ilé ìbá yín láṣẹ. ọlọ́run dáre ìbá yín láṣẹ o ṣe ìbá yín láṣẹ. kẹpẹ́ láyé kẹ̀tù làálàfíà o kẹpẹ́ láyé kẹ̀tù lẹ́ẹ̀mí gígùn gbogbo ilé ìbá yín láṣẹ. ọlọ́sọ̀yà ìbá yín láṣẹ o adéwálé ìbá láṣẹ olùgbọ́ládé ìbá láṣẹ o ọlálẹ̀yẹ ìbá láṣẹ kẹpẹ́ láyé kẹtùlá láfíà o kẹpẹ́ láyé kẹtùlá ṣe àti wípé tuntun dé mi ò gbà ó agbára mi dé kí lè wí ó ọdún wa ló dé àkú ọdún ó tẹ̀mí ṣàjọyọ̀ ó èé kọ́lọ́jọ́ lè ṣàmọ̀dún. sí kò má là lọ́lọ́run ọba wí. àkàfẹ́ wọn ló gbà lábalábá ẹ̀ e, kò fi taṣọ gbéra o. ọmọ Yorùbá o ẹ dìjàre lónìí o. àwọn ọlọ́kọ̀ọ́dù àdé o. inú mi dùn o. mi dùn ó ẹ jẹ́ ká ṣàdúrà fàlejò ìwà ẹ bẹ́ẹ̀ délé yìí ẹ kálukú wọlé olójú ẹni tó lè jò ẹ ìjọba ọlọ́jọ́ ò tá a bí jò ẹ ìjọba ọlọ́jọ́ ò tá a ẹ. bí àwọn ọmọ ẹ ṣe ń jó ẹjẹ́ ayé wọn sí. Si jíjó ee ẹ̀kọ́ yẹ káfẹ́ ẹ̀kọ́ yes ẹ̀yin ènìyàn wa bí ẹ ti ń wò wá nìkan ní Kaylinkz TV lákòókò yìí àáwò ijó ìbílẹ̀ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ láti ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ high school ni wọ́n ń jó ijó ìbílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe wò wọ́n à ń fi àkókò yìí akínkù ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin olùgbọ́ wa lórí ìkànnì Kaylinkz TV ẹ máa wò wá kẹsì máa subscribe lórí ìkànnì Kaylinkz TV lórí YouTube wa bákan náà lórí Facebook Kaylinkz TV ẹ máa tẹ̀lé wa kẹsì máa já ọjọ́ máa ṣe ẹ ṣeun láì ojú èmi tì yín. ọmọ rẹ̀ aládùsùn pa ọ́ owó rẹ̀ yẹ́ àdùsùn pa ọ́ ó wá tẹ níbi ẹni ọdẹ níbi ẹni ọdẹjì bí èjì ẹ̀ta àtagbá ẹ̀rin wọ̀rọ̀kọ́ àrùn ìdògbò ẹ̀fà ti èlè bírò bírò bírò ń bàtà mo gbá ẹlẹ́kẹ̀ṣẹ́ mo gbá ẹlẹ́kẹ̀ṣẹ́ mo gbá ẹlẹ́kẹ̀ṣẹ́ ìmọ̀ ọ́. mi ọba mi àràbà ṣàràkàtà àràbà ọ̀bọ̀ mo kí gbogbo yóò gbogbo ẹ̀yọ́ ènìyàn kàbàtàràbàtà ìmọ̀ ìmọ̀ tẹ́ ìwé bí lónìí látòrí bàbá mi oníkanni ọ̀nà ìbùkáyọ̀dé ọlọ́run dáyé ni mò ń ké sí ọ̀kọ̀wé lórí pípé ìwé ìdísí bí ìtẹ́kọ́ orí ìwà rere rẹ̀ ṣé ènìyàn ni gbogbo rẹ̀ dálé lórí ẹ̀ṣẹ́ àdúpẹ́ àdúpẹ́ pẹ́ ògùn orí yóò ní burú ẹ̀ṣà bí ẹgbẹ́ tó àmì rí i ṣé wọ́n ní èyàn tí ò kan pàtó ẹni tó bá tọ́tẹ̀ ẹnu ẹyẹ ló mọ̀ pé ọ̀rọ̀ lẹ́yìn ọ̀hún pé ìrònú ọ̀kọ̀wé méjì lè yàtọ̀ ìrònú ọ̀kọ̀wé méjì sì lè jọra wọn ọ̀kọ̀wé ọ̀kọ̀wé lórí pípẹ́ ọ̀kọ̀wé tẹ́ ìwé lónìí ìrònú ọ̀kọ̀wé méjì sì jọra wọn. nítorí ọ̀kọ̀wé tó yẹ lójú ọ̀rọ̀ tí ń bẹ ẹnu rẹ̀ tẹ́ gbèjè ọ̀rọ̀ tí ń bẹ ẹnu rẹ̀ tẹ́ fẹ́gbà kò síbi tó ọ̀kọ̀wé ò lè rí lọ ògbógbó ènìyàn mi ò lọ́lọ́run dáre oníkan òní ìyá mi ọmọ lọ́lọ́run dáre ìyàwó oníkan òní ìyá mi fọlátọ́ ògúnjìmí ìyá mi fọlátọ́ ọlásọ̀yà ọ̀gbẹ́ni yọ̀mí ọlásàyà ọlọ́rẹ́bù ọlọ́lẹ́kan nurudi adéwálé ìyá mi yẹ́wándé sọ́mọ́yè bàbá mi ásìmìyí ọlọ́gun olórí ìlànà ọ̀dọ̀ àdúgbò yìí gbogbo yín pátá ni mo kí ọpẹ́ ńlá fún gbogbo yín po ẹ ní kú kẹ́ ẹ tó kú ẹ ní kú kẹ́ ẹ tó kú orí yóò ní burú ọwọ́ yóò ní kásálẹ̀ àpò ayé yóò ní dojú rọrọ̀ ọba yàrá lókè. O, gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn o èmi ṣe tó mo fẹ́ máa lọ àìṣe mọ̀ tí wọ́n bá bi yín léèrè wípé ta lẹni tó wá kọrí ewì sáwùjọ ẹ sọ fún wọn wípé èmi ni èmi ni èmi ni mo rẹ́ni kí àjíkẹ́ ọmọ láyà Ìbàdàn nílé bàbá tó bí mi lọ́mọ èmi ni Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn ọmọ àjọrọ̀sùn ọmọ àjẹ̀gbíyó ọmọ àjẹ̀gbíjẹ̀kára ọ̀hún ọmọ àfikára ọ̀fọ́ rí mu Ìbàdàn májàrọ̀ tayò tó jà lórí kìnàdàn tó kára àwájú láwù ìbàdàn ìbánisọ̀rẹ́ àránilógún ìbàdàn tó pọ̀ nílé tó pàlejò ìbàdàn ìlú òjò ìlú ọ̀jàyí ìlú ògúnmọ́lá olódòwò kẹrin kẹrin kẹrin lójú ogun ìbàdàn ìlú ìbíkúnlé alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́ àgbàlá ìbíkúnlé ó jókòó babẹ́ lòmí lọ ẹni tí àpòtẹ́ egbò mọ́wọ́ bàdàn tó bá fẹ́lẹ́ kúrò dé bàbá dé tán ìbànú wọn tún fi jẹ ìbàdàn mi sí ọ̀rọ̀ wọn gan èmi lọ pẹ́lẹ́gẹ́ tí forí ewì ṣé kìlọ̀. ìwà wẹ́rẹ́ lè sọ òye ìwà wèrè lẹ́sọ̀ o wa ìwà lẹ́sọ̀ ọmọlúwàbí ìwà wèrè lẹ́sọ̀. ìwà rere lẹ́sọ̀ o wa ìwà lọ́wọ́ ọmọlúwàbí ìwà rere lẹ́sọ̀ ṣe lóore òkú náà wọ́n sókè. mo dúpẹ́ lọ́wọ́ bàbá lókè mo wá dúpẹ́ ènìyàn lọ́wọ́. ṣe é wò olúwa má ṣe é wò. ọ̀rọ̀ rẹ má dá ayọ̀ o ọ̀rọ̀ mi má dá ayọ̀ o. àyà láyọ̀ rẹ̀ àyà láyọ̀ rẹ̀ o èmi ló láyọ̀ rẹ̀ ìwọ ló láyọ̀ rẹ̀ àyà láyọ̀ rẹ̀ o. yìí kéǹgbé fún wa náà olùkàyọ̀dé yìí kéǹgbé fún wa náà. ìgbà tó dé lépo lówó óyá óyá yìí kéńgbé fún wa náà olùkẹ́yọ̀dé yìí kéńgbé fún wa náà ọmọ ọlọ́lá yìí kéńgbé fún wa náà owó lẹ́yẹ yìí kéńgbé fún wa náà ìgbà tó dé lépo ìgbà tó dá látà ẹ já fún ọ ní àtẹ́wọ́ ẹ bá fún ọ ní àtẹ́wọ́ nítorí ọ̀túnba torí ọ̀túnba adésínà. ọ̀túnba ilẹ̀ ìbàdàn ó ọba bòmí lọ ọ̀túnba nílẹ̀ ìbàdàn kì í ṣẹgbẹ́ ọba ìlú mi ẹni ẹ bá rí ẹbí léèrè. tá a bá ń sọ̀rọ̀ ń pa chairman ìlú ọ̀jọ̀ wọn bí ètì kì í ṣẹgbẹ́ àwọn ọba ìlú mi ọ̀túnba ní ẹgbà ọ̀túnba mọ́ gbàgbé èmi mọ̀ ń bọ̀ wá gbà á ṣẹ́gun ọ̀gá wa láti OGTV ti jókòó padà àti lọ kí wọn lẹ́ẹ̀kan mọ́mí làbá ẹ bá fún ọ ní àtẹ́wọ́ ẹ ṣé o ah, ìyá wo olùdarí káyọ̀dé náà ń ná yín lówó ẹnu àgbà lóbi tí gbó ìyàwó ọlọ́run dáre káyọ̀dé wọ́n nà yín lówó ẹ ṣé o fẹsẹ̀ jó fẹsẹ̀ jó ó lè gbọ̀n sìgá sìgá sìgá sìgá sìgá sìgá sìgá bàbá yóò lè fẹ́ ọgbọ̀n sìgá sìgá sìgá sìgá sìgá sìgá gbàs ẹ bá fún ọ ní àtẹ́wọ́ ẹ bá fún ọ ní àtẹ́wọ́. K Links TV, the leading experience.